my correct people wahala just full everywhere so wunmi hide go do secret dna before dem go do the main dna so that she go dey sure say na mohbad na im get pikin guys make we no lie wunmi no know who get pikin o whether na elegushi get am o whether na sam larry o whether na mohbad himself o wunmi is not her she no even know who get the pikin she don run go do secret dna guys make una see this video Wunmi just put the life of the innocent boy in danger. Guys, Muna watch this video. Watch and subscribe to this channel. Omome, justice for Mubad. The truth must come out. I bet like this video and subscribe if you never subscribe. Ah! Me? Wunmi DNA to lọ ṣe. Wá fún wa result. Ẹ bá bí pé DNA to lọ ṣe wá fún wa result tó o bá fún wa result máa gbé result yẹn fún síta fún àmì sì máa sọ fún ọ Wùmí DNA tó lọ ṣe wá fún wa ní result mo ń bọ̀. Wùmí DNA tó lọ ṣe wá fún wa ní result. Mm-hmm. ń bọ̀ now ṣé gbogbo yín rántí pà ń béèrè DNA ṣé ń gbọ́ ṣé gbogbo yín rántí pé à ń béèrè DNA ṣé ń gbọ́ mi. Wùmí ò mọ ẹni tó ní ọmọ ọwọ́ I am telling you facts. Wùmí gan ò mọ ẹ tó ní ọmọ yẹn olórí burúkú tó sọ pé ọmọ ọmọ Mohbad ni o ọmọ Mohbad ni o Wùmí bọ́ síta kó wá challenge mi lọ gbé àwọn olórí burúkú síta màá ti ka fact and figure máa fọ ẹ láàárọ̀ yìí Wùmí ò mọ ẹ tó ní ọmọ yẹn lóòótọ́ ṣé ń gbọ́ mi Fálànà ó wá sọ fún Wùmí ó ní káwọn tó lè mọ ibi táwọn tiẹ̀ kọ́kọ́ máa ti bẹ̀rẹ̀ case ṣé ń gbọ́ mi ó ní kí Wùnmí lọ ṣe secret DNA secret DNA ṣé gbogbo yín rántí pé níjọ́ Friday mo gbé update kan síta ṣé rántí ẹ bá mi confirm tẹ́ bá rántí TikTok ẹ̀yin ò lè rí Facebook ni mo gbé sí mo ní ṣé grandparent ṣọ́ lè fi grandparent ṣe DNA ó ní ibi tí mò ń mú ọ̀rọ̀ lọ mò ń dúró dọjọ́ ènìyàn mo fẹ́ yẹ kí Wùnmí máa kúkú irọ́ tó fẹ́ wá pa sílẹ̀ fún wa ṣé gbogbo yín gbọ́ mi mo sọ fún pé sátáláìtì mi kò síbi tí ò dé ṣé ń gbọ́ mi now Fálànà wá pe Wùnmí secretly ó ní ṣé òun ló ní ọwọ́ ọmú ẹ̀ between myself and you Wùnmí sọ pé òun ò ṣọ́ Wùnmí sọ pé òun ò ṣọ́ ẹ̀ pé òun lòun ní ọmọ yẹn ó jẹ́wọ́ fún lọ́yà ṣọlá pé èèyàn méjì nìyó parọ́ fún dókítà àti lọ́yà ó lóun ò ṣọ́ ẹ̀ pé Mohbad ló ní ọmọ yẹn now Fálànà wá sọ fún pé kó lọ ṣe secret DNA ó ní kò ní ṣe lọ́dọ̀ òun ò káṣírí má bàa tú Fálànà wá júwe ẹni tó kúrò lábẹ́ Fálànà tó lọ dá fẹ́ẹ̀mù ẹ̀ sílẹ̀ Fálànà wá júwe fún mi ní dárúkọ ẹni yẹn ń sìn ṣùgbọ́n tó bá sọ pé mò ń parọ́ màá dárúkọ ẹni yẹn màá dárúkọ chamber ẹni yẹn Fálànà wá ní kó lọ ṣe DNA yẹn ń bẹ̀ ó ní kóhun àtìyá Mohbad lọ ó ní kóhun àtìyá Mohbad àti kọgbélìyàmù lọ because Fálànà sọ fún pé káwọn tiẹ̀ tó lè bọ́ta sọ̀rọ̀ káwọn tó lè ṣe any case káwọn tiẹ̀ kọ́kọ́ sọ ẹ pé ìjà táwọn fẹ́ máa jà àwọn wà lórí òótọ́ àwọn dẹ̀ sọ ìjà táwọn fẹ́ jà ṣe pé bàbá yẹn náà ti gbà bọ̀dẹ̀ ṣe pé bàbá yẹn náà ti gba owó ṣe ń gbọ́ mi now on the twenty fifth of February Wunmi mo challenge ẹ ibo ló wà lọ́sàn Wunmi on the twenty fifth of February ó lọ sọ́dọ̀ solicitor tí Fálànà ní kó lọ bá kó lọ ṣe díẹ̀ ní ẹ̀ ẹ máa kọ ẹ máa bá mi love and like ọ máa já fọ gbogbo nǹkan ló máa fi já fídíò ìwálẹ̀ torí àṣírí mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí on the twenty fifth of November of September, oh sorry, of February, on the 25th of February. Ṣé ń gbọ́ mi? Ní dédé bí ọgọ́ aago ọ̀sán, ṣé rántí pé mo ti sọ fún yín rí pé tẹ̀bá rí wùn mí ta ẹ̀ lè mọ̀ ẹ́ pé òun ni ọmọ owó ẹ̀ ló máa kóba àti ya Mohbad. Wọn ò mọ̀ ẹ́ pé wùn mí ni to be fair. Ọmọ mm, ọmọ owó ẹ̀ ati ya Mohbad ló kóba ń jọ́ta ń sọ yìí. Ṣé ẹ̀rọ pé gbogbo ayé ló ti ń wò wá gbogbo ayé ló ti ń wò wá gbogbo ayé ni wọ́n ti ń wò wá. on the twenty fifth of February Wùmí lọ sí ọ̀dọ̀ solicitor yẹn lóòótọ́ òkè ní òkè ní ọ́fíìsì solicitor yẹn wà mi ti fẹ́ dárúkọ òkè ní ọ́fíìsì yẹn wà tẹ́ bá rí bí Wùmí ṣe múra ẹ mọ̀ ó kọ́kọ́ da kí ní àwọn muslim borí ó tún wá fi nose mask sójú ó wá dé face cap ẹ lè pé òun ni but Liam torí lọ́wọ́ ẹ̀ àti ya Mohbad ló strike àwọn tó gbé fún mi pé ah kí lọmọ ìwà ṣe ń bìbà mi tí ní dárúkọ ẹ bá mi dìímú sọ́wọ́ sí i. ìgbà tó débẹ̀ ṣe ń gbọ́ ó ní bàbá bàbá Fálànà ló ń pè bàbá yẹn o ó ní bàbá ọ̀nà ti bá ẹni yẹn sọ̀rọ̀ ìyẹn nìyẹn pé lórí ọ̀rọ̀ DNA ṣe ń gbọ́ mi ọ̀nìyẹn Wùmí ò lọ sí hospital because kọ́ má bàa dá mọ̀ wọ́n wá mú swab wọ́n fi kó tó ẹnu ìyá Mohbad wọ́n fi kó ètò ẹnu Liam ṣàtọ́gbọ́ ọ̀ fi orúkọ Wùmí sí o because wọ́n mọ̀ pé tó bá dé hospital àwọn èèyàn ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ń gbọ́ mi tó bá rí orúkọ Wùmí ń bẹ̀ àbórúkọ sóyè wọ́n máa tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ orúkọ sọ ní sítọ̀ yẹn lọ́ fi sí. Si ẹ bá mi dìímú sọ́wọ́ sí tí solicitor bá sọ pé mò ń parọ́ àkúkú wa fàájà ṣé ń gbọ́ mi orúkọ solicitor yẹn lọ fi sí orúkọ solicitor yẹn lọ fi sí because wọ́n ní wùmí ní bàbá ní tó bá gbé orúkọ àwọn sí ṣé ń gbọ́ mi ó ní tó bá gbé orúkọ wùmí sí àtọmọ ẹ̀ àwọn tó wà lọ sí tù wọn ọmọ wíìsù but unfortunately kòkòrò tó ń jẹ̀gbá wùmí ìdí Wùnmí ló wà kòkòrò tó ń jẹ̀gbà Wùnmí inú ilé Wùnmí ló wà kòkòrò tó ń jẹ̀gbà Wùnmí ẹgbẹ́ Wùnmí gangan ló wà bá ṣe ń so la ṣe bá ṣe ń yọ so la ṣe ń yọ gbọ́. ṣé ń gbọ́ mi orúkọ lọ́ọ̀yà yẹn lọ fi sí ọ wá mú lọ sí hospital now tí mo bá sọ pé mò ń parọ́ kó tó lọ bọ̀bọ́ kan wá ó wọnú ilé Wùnmí mo ń challenge ẹ lọ́sàn-án yìí ní àárọ̀ yìí ta ni bọ̀bọ̀ tó wá mú fóònù fún ya Mohbad fóònù lọ fi gba sátọdé lọ́wọ́ ya Mohbad tó gbé Sunday lọ́wọ́ tẹ́kínó fóònù ńlá ẹ lọ bá mi wọ́wọ́ ya Mohbad èyí tẹ́símọ́ ya Mohbad tẹ́kínó fóònù ńlá tuntun wọ́n mu wá fún ya Mohbad lọ́dọ̀ solisítọ̀ ń bẹ̀ yẹn ṣé ń gbọ́ mi ìyá Mohbad wá ń bi Wùmí pé ta ló mú fóònù wá fóun yìí Wùmí ní kó má wọrí kó má wọrí pé wọ́n rà wá fún ni fóònù wo ló rà wá fún ìyá Mohbad ṣé fóònù yìí pé ó ń ṣe nǹkan tí Wùmí ní kó ṣe ni àbí lára àwọn tó pa Mohbad ló wá fún ìyá Mohbad fóònù ẹ lọ wo owó ìyá Mohbad tẹkínó ló ń lò lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ tẹkínó ni bọ̀bọ́ yẹn ga báyìí ṣùgbọ́n ẹni tó gbé fún mi kò lè ya fọ́tò ẹni tí wọ́n ẹ bá jẹ́ kí n já mi fẹ́ fún wọn lára ẹ lọ wọ ọwọ́ ìyá Mohbad tẹkínófóònù ńlá tuntun tí ẹ rọba lọ mú wá fún jọ yẹn mo wá ń wò pé ẹni ẹni lòun ta ni ẹni ìyá Mohbad béèrè o irọ́ ò dáa o meanwhile ṣé mo nǹkan tó sọ fún ìyá Mohbad pé àwọn fẹ́ lọ ṣe lọ́dọ̀ lẹ́yà ṣé kí n sọ fún yín sá ìyá mo ìgbà kan débẹ̀ ó ní lára àwọn nǹkan <laughs> oh God ah kò máa lè dá fún ìyá Mohbad o ayé ìyá Mohbad ò máa lè dá o Ah, ìyá Mohbad ẹ̀yin muslim tẹ fẹ́ so òkò àṣìtánì tẹ fẹ́ so òkò àṣìtánì ẹ jọ̀ọ́ ìyá Mohbad ní kẹ́ bá mi fún god bless you wọ́n ti program fóònù yẹn ó ti táàpù phone ìyá Mohbad yẹn Phone. tuntun ló mú wá fún bọ̀bọ́ yẹn dẹ̀ ló mú wá ó ga ó dúdú báyìí ìyá Mohbad wá ní talẹ̀ tó fóònù ní fóònù yìí ó ní kí ìyá Mohbad má wọrí ṣé ń gbọ́ solo. náà ìgbà tó wá mú DNA yẹn lọ ṣe ń gbọ́ mi. Wùmí tó bá sọ pé mo parọ́ látọ̀nà hospital ní Awólọ́wọ̀ way lọ ti ṣe DNA yẹn. Wùmí tó bá sọ pé mo parọ́ DNA yẹn látọ̀nà hospital ní Awólọ́wọ̀ way lọ ti ṣe DNA yẹn. Látọ̀nà hospital lọ ti ṣe DNA yẹn ọ́fíìsì solicitor yẹn balógun ló wà off awolowo way níkẹjà mi ní dárúkọ solicitor yẹn àìtí ìdébẹ̀ tá a bá débẹ̀ máa gbé yín débẹ̀ awolowo way balógun off awolowo way níkẹjà ní ọ́fíìsì solicitor tí wùnmí ti lọ ṣe DNA yẹn wà ṣé ń gbọ́ mi